بكم الحسن ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يأله الله فلا مضل له ومن يضلل <clears throat> فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار آه السلام عليكم ورحمة الله وبركاته آه بتي أكلين نينو تفسير سورة البقرة ولاني آية أقولك أتي أقولي أتي مارو aya one eighty five nínú aya yìí ọlọ́wọ́ bá ń ṣe àwọn ẹ̀yìn ó ń ṣọ́ àwọn ẹ̀yìn tó wà nínú oṣù rọ̀mbọ́n yàtọ̀ sí àwọn oṣù yòókù yẹni pé àwọn orílẹ̀ ti ń bẹ nínú oṣù rọ̀mbọ́n tó ṣe pé a lè rí nínú àwọn oṣù míì alimam ibn kathir wọ́n ní kí ló fa tọ́lọ́n bí ń sọ àwọn ọ̀rọ̀ ẹ̀yìn yìí fún oṣù táwa yìí bí a lè tẹ́rọ omi ń bẹ ìnìhìn bọ́lọ̀ ń dá oṣù náà sàlẹ́sà láàrin gbogbo àwọn oṣù mọ́jèjìlá yòókù àbí mọ́kànlá tó kù kí ló fi sàlẹ́sà lè ń zẹ́lẹ̀ kọ́rọ̀ ánìlá azim látara pé ọlọ́wọ́ bá sọ alukur'an kalẹ̀ níbẹ̀ náà ọlọ́wọ́ bá ní ṣáàrù rọmọbọ́n ipe oṣù rọmọbọ́n táwa yìí ọlọ́ni alábí ounzilẹ̀ fi ilkur'an inú oṣù náà ni a sọ alukur'an kalẹ̀ ẹ rí i pé àwọn àyà oríṣiríṣi nínú alukur'an ọlọ́wọ́ fi máa ń pe àkíyèsí wa nípa oṣù yìí pé níbẹ̀ ni òun sọ àyà al-Qur'an kalẹ̀ nínú súra mi ọlọ́run bá ní àmín tanzilul àmín tanzilul kitab ẹ̀nà inna anzalnahu fi laylatin mubarakatin inna kunna munzirin olúwa ní àwọn aláṣọ al kalẹ̀ fi laylatin mubaraka nínú òru tó ṣe pé òru tí ó jẹ́ òru àlùbáríkà ni náà ni ọlọ́run tó wá ń ṣàlàyé fún wa ní àyè pé nínú oṣù gangan tó ń sọ alukur'an kalẹ̀ ìgbà tí wọ́n sọ kalẹ̀ gangan náà ni àyà tí mo kalẹ̀ kàn yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni suratul qadar tó ní inna anzalnaahu fi laylatil qadr alimami ibn kathir alayhi rahmatulah wọ́n ní bọ́lá ń ṣe sa oṣù yìí ní ẹ̀sà ọlọ́ọ̀ba náà ni yóò ṣàlàyé fún wa ipe gbogbo nǹkan tó bá fẹ́ ní ta bá fẹ́ sọ pé nǹkan ẹ̀ṣà ni nínú oṣù àbí nínú ọjọ́ mùsùlùmí gbọ́dọ̀ rí ẹ̀rí àkọ́kọ́ ẹ̀kọ́ tá a kọ́ nínú àyà yìí ni èyí kan wọ́n sùn kéèyàn ní ọjọ́ òní yìí ọjọ́ ńláńlá ni tó bá bí ọ pé kí ló fi mọ̀ pé ọjọ́ ńláńlá ni tí o rí ẹ̀rí kankan mú wá ẹnìyẹn ń dá ìdákùdálẹ̀ sínú ẹ̀sìn bóyá o fi àwọn àdúrà kan síbẹ̀ ni àbí o tiẹ̀ fi àdúrà síbẹ̀ wọ́n lọ́kàn ń pè pé ọjọ́ òní yìí ọjọ́ kan ni tó yàtọ̀ ń bó ló ṣe mọ̀ pé yàtọ̀ so ọlọ́wọ́ba ló ń sọ̀rọ̀ oṣù rọ̀mùdọ́nù táwa ń bẹ̀ yìí tí òun sọ alukur'anu kalẹ̀ níbẹ̀ imaamu ahmed aleyhi salatu wa <clears throat> aleyhi rahmatulah wọ́n ní anabi <clears throat> sallallahu alayhi wa sallam sọ báyìí pé unzilat suhfu ibrahim fi awwali laylatin min ramadan wọ́n ní tírà anabi ibrahim gan suhuf tọ́lọ́wọ́n sọ alukur'an ni pé inna hadha la fi ula suhfi Ibrahim wa Musa ipe suhfi Ibrahim yẹn gbàtọ́ lọ́hún sọ̀kalẹ̀ ó jẹ́ awwali laylatin min Ramadan àkọ́kọ́ òru Ramadan náà lọ́wọ́ bá sọ̀kalẹ̀ wa unzilat Tawrat ọlọ́hún sọ Tawrat kalẹ̀ lè sí tìmọ̀dẹ́yìn min Ramadan yẹn ni pé ọjọ́ mẹ́fà nínú oṣù Ramadan náà lọ́wọ́ bá sọ Tawrat kalẹ̀ anabi ni wal injil injil ń tiẹ̀ li thalatha ashara khalat min Ramadan inú oṣù Ramadan lọ́wọ́ náà sọ òun náà kalẹ̀ wa anzala Allahu al-Qur'an li arba'a wa ishirina khalat min wọ́n ní ìgbà tọ́lọ́wọ́ wa sọ alukur'anu kalẹ̀ ọlọ́wọ́ bá sọ kalẹ̀ ipe ogún àti mẹ́rin ó ti kọjá lọ nínú oṣù rọ̀mùdán yẹn ni pé bí òru twenty five lọ́lọ́wọ́ bá sọ kur'anu kalẹ̀ sọ yẹ́ di pé ní àwọn eléyìí náà tí ẹ bá wo ìgbà tí wọ́n lè sọ alukur'anu kalẹ̀ yìí èyí rẹ̀ kó ti bọ́ sí àsìkò Laylatul Qadr eléyàwó á túmọ̀ sí pé tó bá ti wá di twenty five Tura àwọn kan bẹ tó pérú ẹ̀rí ni wọ́n mú lọ́wọ́ wọ́n ní twenty five ní Laylatul Qadr àwọn míì ní twenty seven ní Laylatul Qadr èyí tí ó kó àkóyawọ́ òun náà ni pé kò sí ẹ̀rí kan ẹ̀rí kan tá a lè ní ẹ̀rí tí ń jẹ́ ọjọ́ Laylatul Qadr gangan rèé bóyá ni pé anabi sallallahu alayhi wa sallam ó fi àwọn ọjọ́ kalẹ̀ ipe twenty one anabi ni faltamisuha fil ilẹ̀ fil ashri al khawair anabi ni ẹ máa wá kí ní mẹ́wàá gbẹ̀yìn anabi tó wá ní wọ́n fi àwòtáàrì ha níbi tí ó bá ti ń jẹ́ àwọn èyí tó máa ń lélẹ̀ kọ̀ọ̀kan bóyá twenty one òru twenty one òru twenty àti márùn òru ogún àti méje òru ọgbọ̀n ó dín ẹyọ kan sànẹ́bí nígbà yẹn ni kẹ́ ẹ máa wá Laylatul Qadr nípa fẹ́ lò níbí ni pé anabi sallallahu alayhi wa sallam lára títóbi oṣù yìí tọ́lọ̀ ń fi pàtàkì rẹ̀ ẹni pé oṣù Ramadan òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra tó sọ̀kalẹ̀ gan ṣáájú al nínú oṣù yìí náà ni ó sọ̀kalẹ̀ ọlọ́run bá wá ní shahru Ramadan yẹni pé oṣù rọ̀mùdọ́ọ̀nù tí a ń gbàwẹ̀ ń bẹ̀ yìí alladhi unzila fi il-Qur'an tó ṣe pé ń bẹ̀ náà ni al-Qur'an lọ́lọ́wọ́ bá sọ kalẹ̀ yẹni pé ó sọ kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam láti ẹni baytul izz ila sama'i dunya so láti ilé tí wọ́n ń pè ní àyè tí wọ́n ń pè ní baytul izz lọ́dọ̀ ọlọ́wọ́ bá ọlọ́run bá náà lọ́mọ ibi tí ẹni bí ààyè yẹn ṣe rí ọlọ́run bá lọ́mọ ọ wá sọ kalẹ̀ sí sánmà ayé ẹni ìmáná jumlatan wahida ní odidi kan láti bẹ̀ lọ́lọ́run wọ́n bẹ̀rẹ̀ sí ní máa ń fi ránṣẹ́ sí ànábì mọ̀nà jaman ní bí ànábì sallallahu alaihi wasallam bó bá ṣe nídìí rẹ̀ àyíbọ́lọ́run bá ṣe fẹ́ fún un ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fún ní àwọn àyà yẹn ọlọ́wọ́ ní sẹ́rí alukur'an hudan linnas ìmọ̀nà ní alukur'an jẹ́ fún ọmọ èèyàn ẹni tó bá ní òun ò rí ìmọ̀nà nínú alukur'an kò síbi tó ti fẹ́ rí mọ̀nà mọ́ ẹni tó bá ní kur'an kò tán ìṣòro òun kò síbi tẹ́ni yẹn ti lè rí títán ìṣòro níbi kankan mọ́ hudan linnas gbogbo ohun tí máa ń jẹ́ ìrújú ìsọnù fún ọmọ èèyàn alukóraanù ló yanjú rẹ̀ wa bayyinatin minal huda wal furqan alimam ibn kathir wọ́n ní hadha madi'un lil qur'an alladhi anzala allahu hudan li qulubil ibad yẹn ni ọkàn àwọn èèyàn ọlọ́wọ́ bá ń sọ alukur'an yìí kalẹ̀ bí kí alukur'an kọ́ máa jẹ́ ìtọ́sọ́nà fún yàn gbogbo tí bá ń jẹ́ fìtínà ẹbọ fìtínà kúfuru fìtínà ẹ̀ṣẹ̀ tí ẹ bá ti darí rẹ̀ sí alukur'an yóò sì yanjú yóò ṣàlàyé pé léyìí kò bá mu á eléyìí ló dáa fún ẹni tó bá ṣe tán láti pé fẹ́ tẹ̀lé ìlànà ọlọ́wọ́n ọba wa bayyinatin minal huda bákan náà alukur'an tún jẹ́ bayinat maana yana hujjaj bayina wadiha alukur'an tún jẹ́ àwọn àlàyé àwíjàre tó yanjú tí ò sí rújú mbẹ́ wal furqan alukur'an tún jẹ́ ntoma ń ṣòpinya láàrin irọ́ àti òdodo láàrin ìmọ̀nà àti ànú imam ibn kathir ní ay dalailun wa hujajun bayyinatun wadihatun jaliya wọ́n ní alqur'an ó jẹ́ àwíjàre ó jẹ́ ẹ̀rí ẹ̀rí yẹn tí ó rújú fútani liman fahimaha wa tadabbaraha ẹni tó bá gbọ́ alqur'an yé ni o bákan náà ẹni tó bá ń alqur'an ni tí a bá alqur'an tí ó bá máa ronú sí tí ò gbọ́ tuma tó ń sọ yé ẹni yẹn ọ̀rọ̀ tí alukóránù sọ pé hudan linnas ipe mọ̀nà alukóránù jẹ́ ẹni yẹn lè má mà ẹ̀rẹ̀ lómi yọmọ ká alukóránù gbogbo gbà yóò dunu mọ́ alukóránù àmọ́ sọ́mọ́ tuma nǹkan tó ń ká kọ́mọ́ ikan sáni ikan sáni kọ́lá lómi yóò tuma di àwọn èèyàn lọ́wọ́ ní mọ́ṣáláṣí ẹni sáà ló rọ̀mọ́dá lẹ́sìn ìnáwó òṣèlú ìdájọ́ ìdájọ́ báyìí kí lè lé ìbáyìí tó rọ̀ lọ́hùn yóò múra kankankankan ní bá tí sọ tẹmọ wò pé ah ah irú ìṣòro wo leléyìí pé tẹbá wò pé kíní ń kà wàláì kò gbọ́n tó ń kà yìí sórú ẹni yẹn kuranu lè jẹ́ hudan fúnra ẹni ẹ̀hún imam ibn kathir ní ẹni tí kuranu ó jẹ́ ìmọ̀nà fún liman fahimaha watadabbaraha ẹni tó bá wòye sí àwọn àmì rẹ̀ àwọn ayal kuranu yẹn náà ni ojúṣe ńkálukú ni kó ńkálukú ọ lọ sílé kéwú kìí ṣe pé kó dàfà pé kó sáàmù alukùránù yìí káwá sọ pé ìwọ aláǹfààní àti lọlé kéwú ń rọrùn láti mọ̀túnmọ̀ alukùránù nìsín ẹni tó bá kàwé ó mú aya kan tó bá ti kà kó wo translation rẹ̀ kódà Ibnu Kasiri tá ń lò yìí Ibnu Kasiri tá ń lò yìí ọlọ́run ti ṣe ń rọrùn dóbi pé àwọn èèyàn wọ́n ti translate ẹ̀ sí English mo rántí gbà tí a fi lọ sí hajj ní 2007 ẹnìkan wá wá lára àwọn brọ́dà onísúnà ni ayọ̀kẹ́ abdulhakeem kuranga sọ kọ́nà kọ́ bá ṣe dáadáa fún ẹni náà ẹni kí ni tó kówó rà tafsir ibn kathir lọ́rọ̀ lera translated ló wá di bámú ó tó nǹkan bóyá bíi ten volumes náà lọ́ra owó ńláńlá ló fi rà bí táwọn èèyàn ti ń ra tẹlifíṣàn táwọn èèyàn lọ́lẹ̀ ń ra plasma tí làwọn èèyàn rà káàkiri ó ń ra so oníwèé ni ẹ dákun sírú ẹni yẹn ní ìsìn tó ń ojòkó yóò ká tó bá káyà kan yóò kan tí nù kẹsìrì wí làfáà kan wà dé ní wa lóhùn ó lù jìbìtì sùnú wa ni ẹ jẹ́ ká wá sayà sí fún yín yóò ní yín sà kọ̀dálẹ̀ ẹ mọ́ wá sà lọ́dọ̀ mi torí pé ọkọ mọ̀ pé wọn kò sí ti ń jẹ́ sísá tó ló kàyà sí pé yasin wal qur'anil hakim innaka laminal mursalin ala siratin mustaqim tanzilul azizir rahim ẹ̀dá kò àdúrà dà ń bẹ̀ nísìn àdúrà so ó ń ka túmọ̀ rẹ̀ ó mọ nǹkan tó ń wí náà ni Imam Kathiri fi ni pé àwọn ayal qur'an ta sọ pé hudan wa bayyinat tó sọ pé àlàyé ni náà ni al àlàyé náà lọ́kùránù jẹ́ ẹni tí ó gbọ́ yé òun náà lẹ́nu tó ṣe pé liman fahimaha wa tadabbaraha wọ́n ní dalatun ala sihhati ma jaa bihi min alhuda almunafi lidalal yẹni pé alukùránù yìí ẹ̀rí ni tó ṣe pé ìmọ̀ ń lé ìsọnù ìmọ̀nà ni tó ṣe pé yóò lé ìsọnù jìnnà wa rushd almukhalif lilghayy alukurani gangan ni ìmọ̀nà tó ti pé yóò gbìyàn jìnnà sí ọ̀nà tí ma mú yàn gbé kò ní jẹ́ kéèyàn ó ṣègbè wa mufarriqan bayna al-haqqi wal-batil onímọ̀ ṣàlàyé pé irọ́ lélẹ́yìí òdodo lélẹ́yìí ẹ̀rí pọ́lọ́ ni wa in tanaza'tum fi shay'in farudduhu ila Allah tẹ́ bá ń fa nǹkan kan láàrin ara yín eléyìí ni ó ntẹ́fì yanjú rẹ̀ ń bẹ̀ faruduhu ilallah kayfa raddu ilallah ruju ilal qur'an bóla sì padà sọ́dọ̀ ọlọ́run òun náà ní kẹ́kọ́ padà sínú alukur'an ntẹ́yìn lọ́dà yìí táwa ní ọ̀dà yìí ọ̀yẹ́ jáwó qur'an kí n qur'an wí tó wá ṣe pé tọ̀ nǹkan yẹn wá ní àwọn ìṣẹ̀lẹ̀ tuntun ni tó yẹ pé ẹ̀ rínú alukur'an àbí ẹ̀ wọnú qur'an ẹ̀ rí direct wa rasul padà sọ́dọ̀ òjíṣẹ́ ẹnikẹ́ni lè wọnú sunna anabi sallallahu alayhi wa sallam so ní pé alukur'an ìmọ̀nà ni yẹnì yufarriqu bayna alhalal walharam ó máa ń ṣòpinya láàrin ẹni tó ń jẹ́ halali oníṣàlàyé fún wa pé halal lélẹ́yìí oníṣàlàyé pé haram lélẹ́yìí ọ̀kan náà àwọn abáàdù salaf wọ́n ní anáwó kẹrẹ àyùkọ́l àyùkọ́lá illa shahr ramadan wàlá àyùkọ́lù ramadan wọ́n ní pé ń náà salaf tí wọ́n ní pé téèyàn bá fẹ́ pé oṣù yìí gan kí wọ́n mọ̀ ní Ramadan lásán kí wọ́n mọ̀ sọ pé Ramadan illa an yuqala shahra Ramadan kí wọ́n mọ̀ sọ pé shahru Ramadan ṣe téèyàn bá rí pé ẹni pé kì í ṣe pé èèwọ̀ ni o àmọ́ ṣe ẹni tó bá ń sọ pé nǹkan báyìí da àwọn sálàfù ní ká máa ṣe ẹni tó bá fẹ́ jẹ́ onísúnnà tààrà irú àwọn nǹkan yẹn yóò máa mójútó pé á ah, ǹsìn ní sọ nǹkan báyìí ma torí pé kíni ọ̀kan náà sálàfù wa ti ní ká má máa sọ báyìí ma kí wọn ní rọmdọ́nù dé wọn ní ká máa wíbẹ̀ lásán ma ká máa sọ pé ṣaharu rọmdọ́n ipe oṣù rọmdọ́nù dé sọ yẹn ni pé torí pé kíni ẹwọ lọ́wọ́ bá tó dákọ̀ alukur'an kò ní pé rọmdọ́n aláàbí unzila fihi alukur'an ṣaharu rọmdọ́n so ní tí ọ̀kan náà sálàfù fi sọ pé ká máa fi ṣáàrù yẹn kunu ọlọ́run bá parí yẹ ọ̀rọ̀ nípa alukur'an ipe ìmọ̀nà ni ìtọ́sọ́nà ni wọn ni faman shahida minkumu shahara fal yasumhu olúwa ní ẹni tí oṣù yẹn bá bá láyé tó bá ní shahida kéèyàn ó gán ní nǹkan shahida kéèyàn ó wà níbi nǹkan yẹn ni pé kí oṣù Ramadan ẹni tó bá lé bá àwọn kan bẹ àyà yìí náà ni ẹlòmíì àwọn ẹnìkan ní máa ń dá sàwọn oníṣẹ́ rí ẹni tó bá ń jẹ́ ẹni tí ó bá ń nù nídìí ẹ̀sìn tó pé ànù ẹ̀sìn ní iṣẹ́ ẹni tí bá ń nù nínú ayé kò ní rí nǹkan kan fìdí rẹ̀ mú àmì tó fẹ́ sọnù ní sọnù ẹ̀sìn yóò mọ sọnù lọ báyìí yóò sì máa ṣe kí yóò sì máa lóun mú àyà wá yóò wọ́n mú àyà kùránì wá yóò sì máa mú àdìsí wá àmọ́ ibi wá kan lẹ́sẹ̀ ni pé aya tiẹ̀ tó ń gbọ́ yé yìí ta ló gbọ́ yé báyìí àyà tiẹ̀ tó ń níwọ̀n ń gbọ́ yé yìí ta ni bí wọ́n ṣe gbọ́ yé yìí sọ̀hábà wo ló gbọ́ yé bẹ́ẹ̀ àwọn kan bẹ́ẹ̀ wọ́n ní pé tí oṣù bá bẹ̀rẹ̀ tí rọ̀mùdọ́nù bá bẹ̀rẹ̀ tíṣà rọ̀mùdọ́nù bá bẹ̀rẹ̀ tí oṣù rọ̀mùdọ́nù bá bẹ̀rẹ̀ wọ́n ní àfi káwọn ó ṣe kíni káwọn ó fojú ara wọn rí oṣù ní òkè gbégede báyìí ẹ wá lè wá rí wọn wọ́n lè má bẹ̀rẹ̀ àwẹ̀ níjọ́ ta bẹ̀rẹ̀ níjọ́ àkọ́kọ́ níjọ́ kejì wọ́n lè má bẹ̀rẹ̀ so alhamdulilayi wọ́n kúrò àwọn ènìyàn náà wọ́n ti kéré láwùjọ náà ìgbà kan àwọn kan máa ń dúró ní ọjà ọba èèyàn dúpẹ́ fọlọ́hún bàbá tí máa ń lídìí wọn gangan ọlọ́run padà sánú bàbá yẹn gangan èmi ti rí bàbá àwọn orílọ́jà rí báyìí a bẹ̀rẹ̀ àwọn ibi ijọ́ kejì ó sì rọra gbé mílíọ̀nù sí ta báyìí ó gbé mílíọ̀nù sí láàrin ní ọjọ́ ọba lọ́sàn-án gẹ́gẹ́ báyìí ó ní àwọn ewúlẹ̀ bẹ̀rẹ̀ àwọn ẹ̀tẹ́ àròsù àwọn ẹ̀rọ ó sì gbọ́ gógógógó ìlú gbé kalẹ̀ báyìí ìgbéra wà máa ń ṣe ìdá mi kù mú sáárà báyìí yẹ súnmù wúú bọ́lá ìmọ̀ ń kalẹ̀ nù ó lẹ́ tó bá fojú rí báyìí tó bá fojú rẹ̀ rí kedere báyìí so ó ní iná làwọn tó bẹ̀rẹ̀ àwẹ̀ tẹ́bá sì ní kí náà mú lọ́wọ́ ayé yìí náà ni náà lè rí wọn bẹ́ẹ̀ sì ni ti yẹn ṣẹ́hìdá òun náà ni kí èèyàn ó wà ní kéèyàn ó wà nígbà tán bá rí ó kó tó mọ̀ rẹ̀ sínú ìyẹn ni pé yẹn wà láyé tọ́ba ni pé shahid ashhad anallah sí ọ̀rọ̀ lọ́hùn wa ashadu anna muhammad rasulullah ṣe yọrọ lọ́hùn èyàn rí ànábì nù so ara tí o fi mọ̀ pé ìtumọ̀ yẹn kìí ṣe ìtumọ̀ tí o mọ̀ tọ́ba ní ṣahida limana hadha hijabu ni imaamu ibn kathir ni hadha hijabu na xatmun alaman shahida istihlala shahra ramadan ay kana muqiman fil balad ina dakhala shahru ramadan yẹnikẹ́ni tó bá wà nílùú tó bá ti ní wọ́n rí oṣù tó sù lé wà ó wọ sọ̀hí tọ́wọ́ sì lálàáfíà àyìnyà súnmọ̀ láàmàhàlà dandan ìyẹn gbọ́dọ̀ gbàwẹ̀ ọlọ́ni wa man shahida minkum ash-shahra falyasum ẹ̀rù kí mo wá ní bàbá tí ń ṣerú nǹkan báwọn gbà wọn wàláhí ọlọ́run padà wá sànù bàbá yẹn náà ní ṣe gbogbo nǹkan tí èèyàn bá ń ṣe tó bá ṣe pé èèyàn bá ń ṣe pẹ̀lú ikhlas pẹ̀lú ikhlas ó lè jẹ́ kí bóyá àìmọ̀tó ní í àmọ́ ó ní ikhlas ẹni pé ó gbà pé nítorí ọlọ́run lòún fi ṣe sùúrù ẹni yẹn njọ́ tó bá ń rí òdodo yóò rọrùn fún láti ṣe kíni láti pàtì ẹni tí bá ń ṣe súfí tó yẹ pé sáwì rẹ̀ súfí tọ̀ríkà rẹ̀ ti ń ṣe ó gbà pé nítorí ọlọ́run lòún fi ṣe tó pé kò wá nǹkan kan ju ọlọ́run ọba lọ pé wàláì ń fẹ́ yọnu ọlọ́run ni irú ẹnìyẹn njọ́ tó bá rí àwọn èèyàn tákù rẹ̀ pẹ̀lú ẹ̀rí yóò rọrùn fún láti sọ wọ́n lẹ̀ pé ah tọ́lọ́ náà mo kó fẹ́ ṣe abẹ́ tó wá sí pé ní tí ó jẹ àbíbàjẹ́ tí ó ṣe ń bẹ̀ náà ní ń wá kí bẹ́ẹ̀ bá kó ẹgbẹ̀rún ẹ̀rí fún kò ní dá yín lóhùn kò ní dá yín lóhùn gbogbo ìgbàlẹ̀ máa rántí ọ̀rọ̀ kan ìgbà tá fi ń ṣe sáwí wàláyẹ̀mí tọ́lọ́hún náà lè fi ń ṣe é wá dà nìkan mo wá kọ orin kan ipe ẹ̀yin èèyàn bẹ́ẹ̀ sẹ́ lu bàndírì yóò dáa ẹ máa lu bàndírì nítorí ọlọ́run torí àgbà pé nígbà pé bá a ṣe lu òun torí ọlọ́run la fi ń lò mo ní yá ma'ashara al ẹ̀yin ọmọ ìyá mi fi nahji al-Jailan ojú ọ̀nà Abdul Qadir Jailani rìn yìí dúró bi ẹ tún ní máa zikiri la taruju ghayra Allah ẹ máa retí ẹlòmíì ẹ máa rẹ kẹ ẹlòmíì ọlọ́run nìkan oṣù ní kẹ ẹ máa kẹ ẹ máa wá mo wá ní ẹ má máa lu bandiri yìí má darba zawil mizmar báwọn alágbèsè máa ń lù mo ní ẹ má yapa àwọn ẹni ẹ̀ṣà fi darbikumul bandir nígbà tẹ bá lu bandiri yìí ẹ̀wọ̀n kan sotori èèyàn gbà pé a ẹ̀sìn ọlọ́run náà lèèyàn fi kíní yìí ṣe náà níjọ́ tó dodo bá ti clear sí yàn yóò rọrùn fún yàn láti ṣe kíní láti padà kú mbẹ́ pé a mo rò pé dodo ní rìn lọ ni irú ẹ̀ náà ni irú àwọn bàbá tí mo ń sọ yìí ìgbà tó padà rí ẹ̀rí ọ̀la àwọn bàbá yẹn padà kú mbẹ́ pé a àwọn bàbá yẹn wá polongo kọ́ra pẹ̀lú àwọn tí wọ́n jọ ń ṣe bàbá ní ìṣe dọ̀rọ̀ wàmẹ́sẹ̀ yìí dà ti yé mi níjọ́ tó bá ti polongo nílùú pé wọ́n rí oṣù èmi náà bẹ̀rẹ̀ àwọn ẹnu bàbá yẹn wá ṣe bẹ́ẹ̀ àrífà tó sì fi bọ́ sọ́dọ̀ ọlọ́run ṣe ó mì pé ó tú báyẹn publicly tẹ́ńbọ̀dì náà mọ̀ pé bàbá yóò ṣeré eléyìí má ẹwọ ewúrú àyà téèyàn ní tí ẹ̀ fi lọ lè ń dúró lóde ọba ní ọjọ́ ọba yóò sì gbé mi láṣọ àbí kó gbé omi omi ọmọ ọlọ́run gbọ́mọ́ lómi mọ́mi wá ọdún kẹmẹ́tò pọ́nmọ́ lómi ni bàbá òun pè pé wá gbọ́mi wá yìí kókókókókókó eh, àbá ah! àbúsì wé láwà ní pẹ̀lú àwọn ilé hasil lẹ́gbẹ̀ẹ́ kan yìí tí wọ́n lọ́n kọ́ mọ́sá àbá fíríjì bàbá yẹn gbogbo àìṣe wọn àmẹ́sí wọn kọ́ lọ́n yọ́nu sí wọn. nam òun ni pé tí wọ́n ní ṣahida minkum ash-shahra yẹn ni pé tó bá wà ní àsìkò yẹn nílùú tó sì jẹ́ ẹni tí ọlọ́láfíà tí ó rẹ̀ wọ́n wá ní àyà yìí ونسخت هذه الآية الحباءة المتقدما لمن كان صحيئا مقيما وني آية هي ẹni tó bá ti jẹ́ ẹni tó lálàáfíà tó ṣe pé ó wà nílé nígbà kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ lómi máa ń wò pé ah tó bá wù mí mo lè gbà wẹ̀ bá wù mí mo lè má gbà màmá ń gbà tí àyà yìí ti wá ike faman shahida minkumu shahara falyasum ó ti kó ní nàbà fẹ́ falyasumhu ó di túláàsì nù pé ẹ gbọ́dọ̀ gbààwẹ̀ ọlọ́wọ́ ni waman kana maridan aw ala safarin fa'iddatun min ayyamin ukhar ẹni tó bá ṣe pé ó bá wá rẹ̀ nínú oṣù yìí ẹ̀hẹ́n kí tó kò níbi tó oṣù yẹn òun ni pé ẹni tó bá wá da oṣù rí fúnra rẹ̀ òun ló fojú ara rẹ̀ rí oṣù ìgbà tó lọ lè sọ fáwọn aláṣẹ àbí kò ráǹfààní àti dọ́dọ̀ àwọn aláṣẹ irú ẹni yẹn dandan ni kó gbàwẹ̀ fúnra rẹ̀ òun rí báyìí ó ń lójú pé òun lóṣù ìlú ó sì kéde ìyẹn ni pé kò láǹfààní àti gbé ìròyìn yẹn dọ́dọ̀ àwọn aláṣẹ ó ti dandan fún kóun gbààwẹ̀ yẹn fúnra rẹ̀ gbà tó kóun fojú ara rẹ̀ rí àmọ́ ìjọ tí ó bá di pé àwẹ̀ tiẹ̀ bá wá pé títí ìlú ò tí ì pé kò tó gbọdọ̀ ṣe kíni kò gbọdọ̀ sínú kò gbọdọ̀ sínú so bẹ́ẹ̀ wá ni ó wá di pé ìjọ tí àwẹ̀ pé twenty nine wọ́n tó wá jáde ó tó rí oṣù ìlú ní àwọn òrósù ń tiwa ó tó bẹ̀ kó lémi rósù yìí sínú o ṣé ọ̀rọ̀ mi yìí clear báyìí tọ́ ó gbọ́dọ̀ ní pé wà máa ń ṣe ìdá mi kó mo ṣahara pé mo ti rọ́ṣù tó rán ẹbí ni súnmú lẹ́rọ ìyẹ́tìhí wọ́ftìrú lẹ́rọ ìyẹ́tìhí ó lè dànù fúnra rẹ níbi ìṣínú àmọ́ tó bá di pé ti ti ìtúnu ni dandan ni tó a pé ti bẹ̀rẹ̀ awẹ ni ọgbà wẹ̀ so bẹ́ẹ̀ lọ́wọ́ ni tí ìlú bá ní ataláṣẹ bá ní àwa rọ́ṣù wọ́n gbọ́dọ̀ wá jáde kó ní èmi ò rọ́ṣù wọ́n ti náà rí so náà ni Ibn Eh, radiyallahu anhu ó ní tààrọ annasu alhilal ó láwọn yẹn ń wá oṣù káàkiri fara'aytuhu min mawari fa akhbartu rasulallah mùsùlùmí sọ fún anabi sọlá ẹwọ bá anabi sallallahu alaihi wasallam ṣe tó tí bọ́lọ̀ ń lágbára kó ní kó jòkó nulẹ̀ rẹ̀ kó ní kọ́ wọn wo oṣù báyìí wàlá ọlọ́run lágbára rẹ̀ ọlọ́run anamisọlọ sọlọmù nù hadith kan ó ní wọn wá ká ilẹ̀kùn fún mi gbogbo mò ń rí mọṣáré wàrọ ẹyìtù mọṣáré kọl ardi wọn mọ gọrí bàhà ó ní àti ibi tó ń ti ń yọ láyé àti ibi títí ń wọ̀ mo rí gbogbo ẹ̀ ọlọ́run fi lójú oorun so ibẹ̀ yẹn ni ó ti mọ̀ pé ọlọ́run ọba òun lọ́mọ hikma tí òfin ní ká nẹ́bí sọ̀lọ́ ń kọjá pé òun gangan ni ó fojú ara rẹ̀ rí oṣù Ibn Umar ní àwọn ń wá káàkiri òun lòún sì rí òun sì sọ fún anabi sallallahu alayhi wa sallam anabi sì ní káwọn èèyàn máa bẹ̀rẹ̀ àwẹ̀ anabi náà gbàwẹ̀ ó sì ní káwọn èèyàn máa gbàwẹ̀ òun ni pé kò dínà dán kó o ní pé dìgbà tí wọ́n bá rí i táwọn kan bá ti rí i wọ́n ìsáàrọ̀ àwọn náà sàkíní kan fàṣẹ́lì múlẹ̀lẹ̀ lámúyàrá òbí ọ̀yọ́ ni àwọn tán bá ti rí i ẹ̀yin rí ẹgbà àtijọ́ bẹ̀rẹ̀ ààwẹ̀ náà nìyẹn náà mọ́nà wá ní wa man kana minkum maridan ẹni tó bá rẹ̀ nígbà tí ààwẹ̀ dé aw ala safarin àbí ó tiẹ̀ wà lórí ìrìn àjò ni fa'iddatun min ayyamin ukhar ẹni yóò padà wá dá ààwẹ̀ yẹn padà ma'nahu Imam Ibn Kathir ní ìtumọ̀ rẹ̀ ni pé faman kana bihi maradun fi badanihi yashukku alayhi ẹni tó bá rẹ̀ tó ṣe pé àárẹ̀ yẹn wá lágbára fún un tó pé yashukku alayhi siyam ma'ahu yóò jẹ́ kí tó bá lóun fẹ́ gbàwẹ̀ ìnira ni yóò jẹ́ aw yu'dhihi àbí ó tiẹ̀ kó sùtì yóò kó sùtà bá ẹni bí kò ní lè gbàwẹ̀ yẹn ìnira yóò tó lékún sí i aw kana ala safarin àbótiẹ̀ ń ṣèrìn àjò ni ayé fi alẹ́tì safar tí ẹ wà ní ìṣesí pé onírìn àjò lèèyàn wọn ní fẹlẹ́ o ayé yẹ fòtòrọ onírú ẹnìyẹn lè ṣinú kọ́mọ́gbàwẹ̀ tó bá rẹ̀yàn ìyẹn lè mọ́gbàwẹ̀ tó bá ti pé wà lórí àjò ìyẹn lè mọ́gbàwẹ̀ wọn ní fa ìdá àfòtòrọ tó bá wá di pé ìyẹn wá sínú nítorí pé ó rẹ̀yàn àbí nítorí pé ìyẹn wà nírìn àjò fa alayhi iddatun ma aftara àwọn àwẹ̀ tí ó wá díngbà tó wà nílé àjò yẹn yóò dá padà yóò dá padà so ìtumọ̀ rẹ̀ ni pé tí ẹ lọ́rin àjò nínú tí yóò fi mọ̀ pé Islam ẹ̀sìn tó ṣe pé ó ti ṣètò kalẹ̀ fún wa ike bó la ṣe ní máa fara nira wa bó la rò ṣe ní ní wa ọlọ́wọ́ bá ti ṣètò rẹ̀ fún wa náà ni. Aisha radiyallahu anha ó ní anabi sallallahu alayhi wa sallam ó ní tọ́lọ́n bá fún anabi ní nǹkan ẹ̀sìn tó bá gbé ẹ̀sìn fún un tọ́lọ́n bá fún anabi ní nǹkan méjì wípé nǹkan méjì ni mú kan fún àwọn àlèhùmọ̀ rẹ̀ ó ní illa ikhtara aisarahuma èyí tọ́rọ̀ ńlá anabi ó kẹrọ amú fún wa ọlọ́wọ́n fẹ́ ìnira fún wa kéèyàn rí ọ̀rọ̀ aláwọ̀ ẹ̀sìn kan kọ́ wá rí sí pé ah eléyìí ṣòro fún mi ní tí ó bá fi ṣòro fún ọ ọlọ́run gan gúrò tí kọ́kọ́ ṣàlàyé àbáyọ ìṣòro fún ọ náà nìkan wá ní wọ ọkùnrin fásitì rẹ sókè wá ní ah ó ní mí la ah ọlọ́run tó ṣòfin ànábì tó ṣòfin rú yẹn ah àbí kí n ní ẹ lọ kírun wá ní ìrún ní mí la ah tí ó bá ní ọ la ọlọ́run ti yóò ti fi àlàfo kalẹ̀ kódà márùn yìí gan tó ṣẹ́kù yìí gan tó ànábì ní ká máa kí so nítorí ká má fi rí nira náà ló fi ṣẹ́kù márùn-ún súnà ní gbogbo tí bá ń jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn tó bá ti ń nà sí wa tá à ń gbọ́ tá à ń kà á tá à ń gbálàyé rẹ̀ ní kù fún wa náà níbi ká máa gbìyànjú láti fẹ́ mú un ṣe pé bò lèmi náà ó sì rí kinní yìí lò bó ní ṣe já ìṣù ṣètọ́nì yìí ẹlòmíì tó bá ní ẹrùngbọ̀n yìí wọ́n ní ẹ fílẹ̀ nìyí yóò ní ìmọ̀ ní ìwọ̀n la ah. wàláì tí ó bá ní ọ̀la ànábì òní ni ó ṣe kò sí nira mẹ́ra rárá tó bá ní ẹlò hijabu ẹlò nìkọ́ọ̀bù ẹlòmíràn ni yóò ah, mọ̀ ọmọ àwọn excuses kan wá wàláì tí excuse bá wà ń bẹ̀ fún ọ ni tí nira bá wà ń bẹ̀ ọlọ́run ó ti yọ kalẹ̀ fún ọ pé á mọ̀ sí báyìí ẹ wú àwẹ̀ ànábì ni ẹni tó bá rẹ̀ ọlọ́run ló ní pé ẹni tó bá rẹ̀ abẹ́ni ẹ̀wọ̀ ìrìn àjò kọ́lá ìrìn àjò yẹn ẹni kódà tí ẹ bá ṣe ìrìn àjò tó nira fún yàn bí wọ́n á nìsín kódà yẹn lè wọ pléènì pé ń lọ sí London ń lọ sí Saudi tó bá wò lè mọ́gbá rẹ̀ meanwhile plane ló sì gùn tó bá wù yẹn lè mọ́gbá rẹ̀ èèyàn ṣe lọ́hùn tó bá sì wù yẹn náà yẹn lè ṣe kí ni èèyàn tún lè gbà wẹ̀ èèyàn tún fi ní ládá lọ́dọ̀ ọlọ́run ni so torí pé kí ni anabi sallallahu alaihi wasallam anabi sọ ipe. ذأب ننجوكا النبي ليس البر الصوم في السفر النبي كدا kí ọmọ gbààwẹ̀ nígbà tí bá ń ṣẹ̀rìn àjò ṣùgbọ́n mi sì ní ọjọ́ kan ṣẹlẹ̀ tánàbí ni pé ذأب الصائمون بأجر عظيم أو كما قال anabi tó sọ́njọ́ kan pé àwọn tó máa gbààwẹ̀ nínú ẹni rí àjò yìí wọ́n gba aládàá ńláńlá ọ̀rọ̀ méjì là nàbì sọ wáhùn àmọ́ gbogbo ọ̀rọ̀ méjèèjì yìí náà ló ní ìṣẹ̀lẹ̀ wọ́n níjọ́ kan wọ́n wà nírin àjò ni arákùnrin kan bá bẹ̀rẹ̀ sí ní gbọ́n làágùn bò ní bá yí mi lé lérí ní bá ń fatẹ́gùn sí wọ́n bá ní kí ló dé wọ́n bá ní gbàwẹ̀ ni ah anabi ni laysa min albir as-sawmu fi safar gbẹ̀lẹ̀ anabi wa sọ̀rọ̀ yẹn pé ah kò dáa kò sí nínú sẹ́rí kí ọmọ gbàwẹ̀ ní ìrìn àjò ìtumọ̀ rẹ̀ ni pé ààwẹ̀ tó gbà nírìn àjò tí ó ní ọlá kódà níjọ́ kan náà sílẹ̀ anábì tó sọ pé àwọn tí wọ́n tó mọ̀ o wọ́n kú ládàá ńlá lọ lónìí so ní pé ńgbà tánábì wòye tánábì rí gbogbo àwọn tán gbàwẹ̀ yẹn ara wọn le so ní pé tí ẹ bá fẹ́ gbàwẹ̀ lọ sírìn àjò tó bá rí pé yóò ní ọlá ẹm pẹ́lú mi tó bá travel nísìn tó bá ti gbọ́ òórùn petrol ẹni tí ì bá travel dáadáa tó bá tó bá gbọ́ òórùn petrol báyìí yóò bẹ̀rẹ̀ ìbí ni mo rí ọba máa kọ́ yóò wá máa bì sórí ẹni yẹn kò wulẹ̀ ní ìdíkóló wọn máa gbà rẹ lọ rìn àjò àmẹ́tẹ́ pé nǹkan kan ò ṣe sun tó dáa náà ní kéèyàn gbà rẹ̀ ọlọ́wọ́n á ní ṣe rí ọ̀rọ̀ àwẹ̀ tí mo ní kẹ́ ẹ máa gbà yìí tí mo ní kẹ́ni tí àárẹ̀ bá ń ṣe àbẹ́ni tó bá wà nírìn àjò kó túnu kó padà dá padà ní àwọn ọjọ́ míì ọlọ́run ní kí ló fà ní pé yuridullahu bikumul yusra ìrọ̀rùn lèmi wá fún yín ìwá ìnira fún yín ẹ wo gbogbo ọ̀rọ̀ alámọ̀rí ẹ̀sìn ìrọ̀rùn ọlọ́run bá wá fún wa tẹ́ bá wá wo ọ̀nà táwọn èèyàn ń gbà ṣe nǹkan tó bá ní í ṣe pẹ̀lú ẹ̀sìn lónìí ìrọ̀rùn gan làwọn èèyàn fẹ́ mọ́ ẹ̀wọ̀ ẹ̀dá kò kéèyàn ó dìde kó wá kọrí síkú wọ kí lọ́lọ́ lè ń ṣe ńlọ lè ń ṣàdúà wọn adáwó jọ wọn nira wọn la wọn ti kó sí mọ́tò wọn làwọn lọ sọlọ́n sọ pé kú ọ ní iná ní kàábà ni sòrò eléyìí kódà yuridullahu bikumul yusra wala yuridu bikumul usra ìrọ̀lọ́lọ́wọ́ bá ń fẹ́ fún wa jòkó nulẹ̀ rẹ má bẹ lọ́hùn ọlọ́run wá ìrọ̀ ìnira fún wa ntọ́lọ́n fi ni pé tá a bá wà nírin àjò ẹ má gbààwẹ̀ fẹni tó bá nílá ẹni tó bá rẹ̀ kódà ẹni tó bá rẹ̀ tó ń sọ fún pé ah bóyá dókítà ń sọ fún pé má gbààwẹ̀ má gbààwẹ̀ wọ́n ló wọn gbààwẹ̀ tipa kò sí dáa kódà tí ara yẹn bí lè ṣe sábà bí ikú fún ó tó lè ní ìdálẹ́jọ́ búlọ́dọ̀ ọlọ́wọ́n ọba ó lè ní ìbálẹ́jọ́ ó lè ní ìbálẹ́jọ́ bú lọ́dọ̀ ọlọ́run sùn látara pé kí ni kò gbọ́ kò gba ìdẹ̀kùn tí ọlọ́run bá fún un kódà tó ń wo ìdẹ̀kùn ọlọ́run ọba tí ẹ bá ṣèrìn àjò anabi sallallahu alaihi wasallam ó jẹ́ kó yé pé ẹ má kí ẹ ń tẹ́ bá fẹ́ káyìlá ẹ kí méjì ṣẹ́dẹ̀ tí bá máa ń travel dáadáa òun ni ó mọ pàtàkì alqas kí ọmọ kírun méjì ó rò pé ojú méjì lọ tó dínkù ni wàláì tí ẹ bá kí ẹ ọbẹ ká yíra lẹsẹ ọkà kí méjì yíra yíra ó tún wá sáré lẹsẹ kẹjẹ tó kálásárì ni wá sinmi ẹ wò ó wá dàbẹ pé bẹ́ẹ̀ pé kì í ṣe méjì ló dínkù ni yóò wá ti nàyàn lọ́rùn jù yóò wá tẹ̀ ẹ́ lọ́rùn jù sotori pé kí ni kí ni gan fúnra rẹ̀ al-mashaqqatu tajlibu at-taysir nínú àwọn kọ́ ìdá àwọn fiqhiyya ni qawaid fiqhiyya ní pé al-mashaqqa gbogbo tó bá ti jẹ́ nira tajlibu taysir ní máa ń fa kéèyàn ó rí dẹ́kun wa ni èyí ó rí dẹ́kun ẹ̀sìn níbi tó bá ti rí nira báyìí kọ́mọ retí ìdẹ̀kun ẹ̀sìn abẹ́ni tí ò bá mà wọ́n á lọ́rin àjò wọn náà ló ti rìn ọ́ o tún wá bẹ̀rẹ̀ àyílà o tún kí mẹ́rin o tún bẹ̀rẹ̀ àzáàrì o tún kí mẹ́rin tùwọ́gún rí pé ah kìíní yìí ó rò pé ojú mẹ́rin lọ́tí yẹn ń kíni ní ìrẹ̀kùn ni mò ń fẹ́ fún yín náà ni mùsùlùmí kí o dún níbi tí ọlọ́run bá bá fi òfin sí bí táwọn ìbá fi sí wàláhì ìrọ̀rùn tó pọ̀ ni ẹ bá wà wẹ̀yàn má ṣe kó ìṣòro bára wọn tó bá fẹ́ kó mọ tó bá fẹ́ ṣe ìyàwó tó yẹ pé Islam ó fún wa ní ìdẹ̀kùn ìdẹ̀kùn àwọn èèyàn nídìí ẹ̀ mọ́ wọn á kó ìnira bára wọn ṣé ẹni tí bá ń kó ìnira bára rẹ̀ kò ní kó bára rẹ̀ nìkan o yóò tún máa kó bá àwọn mọ̀lẹ́bí rẹ̀ òun náà ló ń fẹ́ ṣèyàwó kí ní lè nípò fẹ́ ṣèyàwó tó bá ti róbìnrin tó fẹ́ fẹ́ lọ sọ́dọ̀ àwọn bàbá rẹ̀ àbí káwọn bàbá rẹ̀ lọ sí ọ̀dọ̀ àwọn bàbá rẹ̀ kí wọ́n sì sọ pé tọ̀ ayọ̀ǹda ọmọ fún yín tó kẹ́ ẹ sọ sàdá kí láàrin ara yín kí iye báyìí nígbà iye báyìí ní ẹ̀fún so tó bá ní owó ẹ̀sìn wàlímà wàlímà kì í ṣe wùláyíkà láwùdá là ń sọ so ẹ̀fúnra yín ló ń jẹjẹ káyọ̀ jẹun so tó bá ti jẹun ìyàwó ti parí o àmọ́ pé ń a tó tẹ́ǹtì ẹni tó lọ́n bá sanwó fún kì í ṣe haramu àmọ́ ò ní ó wà mọ́lọ́gba àwọn rẹ̀ tó wá yá àwọn tẹ́tẹ́ wọn akọlẹ̀kùn wọn wàá pè ọ́ wọn gba ìsínlẹ̀ ni ó sínlẹ̀ bo wọn ni ìwà tó àti ní báyìí dákùn tó lọ́hùn dákùn so Islam ọ̀rọ̀ wa ló léyìí so abẹ́lùmí náà ó bímọ ntí islam ni ẹ ṣe ẹ tó bá jọ kẹjọ ẹ fa orí ọmọ ẹjọ keje àmín ẹ dákun ìjọ keje ẹ fẹ́ rí ọmọ ẹ sọ lóko ẹ ṣe kí ni ẹ sì pẹ́ràn tó bá bímọ ọkùnrin tó bá lẹ́ran méjì tó bá lágbára rẹ̀ pa bẹ́ẹ̀ ọ̀kan rẹ̀ ní pa ó tán àwọn tẹ bá wà àwọn èèyàn wọ́n ní àwọn wọlé àfa ìmúlówó aláfa wà mẹ́ẹ̀ kódà lómi ẹ àtọwọ́ bíi àwọn akíní kò sí gbogbo ẹ̀yẹ yẹn ìjòkó àwọn owó àdúrà ńkọ́ kò sí sẹ́rẹ́ tó bá ti ń dán kíní wò yóò rí pé àlàáfíà kún síbẹ̀ bò háyà wàláhì tàláì sẹ́mọ̀ ẹni tí o bá ti ṣe fìtínà orí kò ní mà ipe àlàáfíà ń bẹ̀ sọ̀rọ̀ á ṣe bí fìtínà wọlé ẹ̀mejì rí báyìí. <laughs> so akọkọ lọkọ lọ ah wọn à ní ọlá wọn ni ọlá àwọn tó bá tó lọ sí fẹ́ mọ́ lo tó láàtò ìbí tó mọ ilé ìfẹ́ lo píríncípù kan gbà wọn tẹ ìfẹ́ ju kó ju wọn náà náà lọ wọn ni wọn irọ́ o àwọn aláfa wà ó kó àwọn aláfa ní kó àà ah, ah. ó wà ó pé ọ̀dà náà nù ẹ tẹ̀tọ́ wá rí ńgbà mi tó wà lè sọ pé ẹ tó tẹ̀ wá tó burú ju kí wà àti bàbá kẹ wá tó ní kíláàsì láàrin ara yín yín sọ gbogbo àwọn aláfa kan mọ̀ wá ọlọ́run pé ah, àwọn aláfa wọn á ní wá ráyìí àṣẹ tiẹ̀ nídìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àṣẹ kò nídìí so ìgbà tó wá di pé kíní wá ń yé díẹ̀ díẹ̀ tó di pé wọ́n wá ní báyìí ọ̀la kọ́ ni ọmọ ni bẹ́ẹ̀ ni ọ̀la náà ni aláfa ńkọ́ kò ní owó kankan ní mo ní bẹ́ẹ̀ ni kankan àní wá àní ìlú kankan mo ní ọ̀kẹ́bi tí mo lè há mọ́tì mi fúri nù àní ìlú tí mo lè fẹ́ ni kankan àní ẹ̀ bò ní ẹran kọ́ ǹkẹ́ ẹran òun gan bóyá kọ́lọ́ sábà sí lédè ẹran tó ti wà nílẹ̀ tó mọ̀ gbé pamọ́ síbì kan so wákẹ́ dárọ̀ àni bó wa ní báyìí àní ìlú kankan sẹ́ àni ah tọ́ àwọn òrìrì eléyìí rí dé alẹ́ rẹ̀ yìí tí ì pa bàbá di agunmọ́ kàrà wáyé mẹ́mẹ́rẹ́ dé ní ọlọ́run ṣe bàṣírí ẹran òun gan náà ni so àṣẹ àti bàbá ńlá àlàáfíà ni wàláì súnà àlàáfíà pọ̀ ń bẹ̀ gan-an àláfíà pọ̀ ń bẹ bùháyà ni ara rẹ̀ ó balẹ̀ ẹ pẹ̀rọ tán báyìí kálukọ́ kẹ̀ tó ń gba tó bá fẹ́ lọ rẹ lọ ni kò sí pé ẹ àwọn ọkà yìí ìyá akẹ́lẹ́ kan kọ́ àwọn akẹ́lẹ́ kan kọ́ ẹ ẹ tó ní fún wọn ní owó ojoojú wọn kojúlé owó ojúlé wọn tó ń kó akẹ́lẹ́ kan áá tó tẹ́ bá bímọ ìṣòro wa ìṣòro ìṣòro wa gùn léra wọn bó ṣe ronú jọ́tẹ́ kò mọ̀ ó ronú aláàfáà ó ronú ọkà ó ronú akẹ́lẹ́ kan ó ronú ẹ. ẹ ó ronú oúnjẹ tí ọmọ máa jẹ so gbúra àwọn nǹkan yìí wàláhì èèyàn ní lálàáfíà èèyàn ní lálàáfíà bí ẹ lówó gan o ò ní róhùn gbádùn àwọn tó bá ń ṣe súnà ọba ló ọgbàdùn òun rẹ bó o lówó ọgbàdùn àlàáfíà ara rẹ ẹnìkan onímọ̀ owó ọpẹ́ lẹ́nu bọ̀kúbọ̀kú àtàwọn sì fún òun ò dá nìsín nígbà tó ń tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà òun ò gbówó lọ́wọ́ ẹnìkan kò wá so gbogbo àwọn nǹkan yẹn aṣọ gbogbo ẹ̀ nù àwa kóra wa sínú ìnira ẹ wo ìnira lọ́wọ́n fi gbé ẹ̀sìn yìí kalẹ̀ nígbà tá anábì ó ti ẹ̀yẹ́jú rẹ̀ anábì ní àdínú yusrun ẹ wo nǹkan gbogbo nǹkan bá ti pè lálàmọ́ rí ẹ̀sìn wàláhì ìrọ̀rùn ni ìrọ̀rùn àfi tí yóò bá tọ̀ ọ̀nà tí yóò tọ̀ ọ̀nà tó yẹ kó tọ̀ náà lè yóò fi máa rí ìnira ń bẹ̀ ọlọ́run àwẹ̀ tí mo ní kí onírìn àjò ọmọ gbà abẹ́ni tó mọ́ gbà yuridu Allahu bikumul yusra ìrọ̀rùn mo fẹ́ fún yín wala yuridu bikumul usra ìwánira fún yín wal tukmilul idda ẹ̀yà ajé kí òǹkà yẹn kó pé bóyá sì mọ̀ kó òǹkà pé wọn lè kó ṣu lé àbí kí a ka rọ̀mùdọ́ọ̀nù pé twenty nine olúwa ń tẹ́ bá ka pé àkápà pé thirty wọ́n ní wal tukmilu wal tukabbiru Allah ala ma hadakum tẹ́ kẹmọ wa gbé ọlọ́wọ́n ọba tóbi pé fi yín mọ̀nà ẹni pé nígbà tí oṣù bá ti di pé ó pé tẹ́lí pé oṣù lé ní twenty nine ni àbí rọ̀mùdán náà ló pé láti rọ̀lẹ́hùn ẹ ti bẹ̀rẹ̀ sí ní wọ́n ṣe allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar walillahi alhamd ẹni pé kí tẹkbírà yẹn kó ti bẹ̀rẹ̀ láti gbà wọn ibn umar máa ń ṣe bẹ́ẹ̀ ó ní wàlùtùkẹ́bẹ̀rù allah alama adakum wàlàcẹ́lakum tashkurun kẹ́sìtúmọ̀ dúpẹ́ fọlọ́hún kéèyàn wà lórí ìlànà anabi sallallahu alayhi wa sallam kéèyàn sẹ́sìn ọlọ́run ọba a ó tu ọpẹ́ kéèyàn rí àwọn rọ̀mùdọ́nù gbà kéèyàn tún rí gbogbo àwọn nǹkan tó yẹ kéèyàn ṣe níbẹ̀ ṣe ó tu ọpẹ́ torí oṣù láńlá náà ni ọlọ́run ọba pè oṣù rọ̀mùdọ́nù yìí sọ abẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala inú oṣù náà làwà yìí ẹ̀wọ̀n tí a ń gbà nínú àwẹ̀ níbẹ̀ gbogbo àwọn tìláwà tí a ń ṣe gbogbo àwọn àtìkárù tá à ń ṣe ìtẹ́tígbọ́ Qur'an ìtẹ́tígbọ́ àlàyé rẹ̀ kọ́lọ́n kọ́mọ́ṣà jẹ́ kí a rí ẹ̀san rẹ̀ nínú ní ọjọ́ tó ṣe pé nǹkan kan ò ní wúlò ń jọun àfi ẹni tí ọba lọ́lẹ́ bá ọlọ́run the colbin salim pẹ̀lú ọkàn tí ọlá so kọ́lọ́n kọ́mọ́ṣà ṣe ní fún wa subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Oníbèrè ni please if someone miss Zuri and Asr prayer for reason or the other. I heard that if Magrib time comes, there's no need to pray the Zuhr and Asr prayer again. The person need to just ask for Allah's forgiveness and pray the Magrib prayer tó bá ṣe pé èèyàn bá gbàgbé ni ẹni tí ó ní àwọn àwíjàre tí Islam ń faramọ́ èèyàn gbàgbé ó ní àwíjàre pé ẹ́ eh, ìmọ̀ràn ti pé ní tí kí alásàrí sọ̀rọ̀ ẹnìyẹn láwíjàre ó ní excuse lọ́dọ̀ Ọlọ́run ntọ́ka kò fún náà ni pé fal yusalli mata madhakar gbogbo ìgbà tó bá ti rántí kó sì dìde immediately bẹ́ẹ̀ náà kọ́ lọ sí àlọ́lá kó sì kì í kọ́dà kò ní dá magrib padà mọ́ tó ló ti kí magari yẹn ó ti kí ìṣá kò ní dá padà mọ́ ẹnu òun tó rántí yẹn nìkan náà ni ó kàn lọ lè kí lẹ́sẹ̀kẹsẹ̀ àbí ẹni tó sùn bóyá yẹn sùn kò rẹ́ni jí wọ́n ẹ̀sẹ̀ wá jí ní ìsìn kò wá tí kí kò tí kí magrib kò tí kí ìṣá ẹsẹ̀kẹsẹ̀ kó sì lọ lè kí magrib kó sì kí ìṣá rẹ̀ kò sẹ́lọ́hùn so abẹ́ni tó ṣe pé ó tó ní excuse báwọn náà ni pé ó fẹ́ lọ lè la ẹ̀mí bóyá bí irú àwọn tó máa ń jẹ́ àwọn tó máa ń wọnú omi bóyá ẹ̀mí kan bọ́ sínú ẹ̀ bọ́ sínú omi àbí yẹn bọ́ sínú kànga so àwọn tó máa ń yọrú àwọn èèyàn báyẹn abẹ́ni tó ń ṣe operation tó jẹ́ doctor tó fẹ́ operate yàn so bóyá ó pé bóyá nǹkan tó ń yanjú láàrin ẹ̀ eh, Maghrib ẹ̀ eh, láàrin alásàrè sí. Si, magrib ni so níṣẹ́ bá níṣẹ́ bá fẹ̀ mọ́ lọ́wọ́ so ẹ rí i pé kò gbọ́dọ̀ pa iṣẹ́ yẹn tì kó lóun lọ lè kí magrib lọ lè kí ìṣá kó mọ bá sẹ́yìn lọ fa irú àwọn yẹn ní excuse amẹ́ni tó kàn ṣe pé kò kàn kí náà ni kò sí nǹkan kan kò kàn kí kò ká lazari kò kí magari àbí kò kí zuru kò ká suri àsìkò magrib wá dé irú ẹni yẹn kó mọ wulẹ̀ dá padà mọ́ o kó má wulẹ̀ dá padà mọ́ kó kí má gíríbù kó sì má kó má túbá lọ́dọ̀ ọlọ́run pé òun ti wá ìwà kèfèrí òun ti wá kèfèrí tura anabi ni man taraka salat faqad kafar ẹni tó bẹ lè parun tì tí ò ní excuse kankan ń tọ́wọ́n ti di kèfèrí tó bá kú lásìkò òun ó kú sórí kèfèrí ni so náà ni n tí wọ́n ń sọ nìyẹn ṣùgbọ́n kọ́mọ̀ wulẹ̀ lóhùn dá padà kò sí ẹ̀rí kankan tó ní kó dá padà dọ́kàn fìrúnlẹ̀ kò ní kankan so kò sẹ́rí kankan fún un so wallahu a'lam. oníbẹ̀rẹ̀ ni bákan náà I heard that if someone is fasting without tarawih tarawih prayer his fasting won't be accepted by Allah jazakumullahu khair. tí èèyàn bá èèyàn bá èèyàn kí tarawih ẹni pé náfìlà kìyàmù Ramadan sọ Ramadan, iṣẹ́ ni èèyàn láwẹ̀ ọ̀láwẹ̀ torí pé náfìlà ni ẹ̀rípa náà ti hàn ní náfìlà tàràwé ẹni pé nǹkan tí kì í ṣọ̀ràn yàn so náfìlà náfìlà kò ní ṣe ẹni pé tàràwé kò ní ṣe pẹ̀lú ààwẹ̀ ládàá tàràwé ọ̀tọ̀ ládàá Ramadan ọ̀tọ̀ so wallahu a'lam. One billion salaam alaikum ustaz. Please, if you want to round up all your programs, please, I want you to be pray for Jama E.g. may Allah subhanahu wa ta'ala grant us a Jannah for Firdaus and save us from the air fire. Allah will, be, Allah will bless you. Jazakumullahu khaira. So ẹ̀kẹ́ kìí ṣe dandan ni kó jẹ́ pé ìwà tá ti jòkó ni ká máa ṣàdúà. So àbí tá ti ń ṣe wá sílẹ̀ ní ara wa ká máa ṣàdúà. Àmọ́jọ́ tó bá wá bẹ̀ lẹ́kọ̀ọ̀kan so a máa ń ṣe. Ẹ̀kú rẹ̀ wo ru ti aṣetánẹ̀ sílẹ̀ lónìí náà so yóò sọ pé gbogbo ọ̀nà tí yóò fi jẹ́ kí a rí ládàá rọ̀mùdọ́nù yìí kọ́lọ̀ ń jẹ́ ká rí àdúrà náà ni kí gbogbo àwẹ̀ tá a gbà tìláwà tá a ṣe náfìlà tá a ṣe kọ́lọ̀ ń kọ́ gbà àdúrà náà ni so kọ́lọ̀ ń kọ́ mọ́ṣá ṣe nírọ̀rùn fún wa gbogbo àwọn tí yóò jẹ́ kí àlìjánà kó rọrùn fún yàn kọ́lọ̀ ń kọ́jú kó rọrùn fún wa gbogbo àwọn kan tí yóò máa mú iná jìnà sí yàn tí yóò fi jìnà sí iná náà kọ́lọ̀ mọ́ṣá ṣe ní ìrọ̀rùn fún wa láti lè jìnà sí i oníbẹ̀rẹ̀ náà assalamu alaikum ìbéèrè mi ni pé ẹni tí ń bẹ̀rù pé wọ́n ń ṣe aburú fún òun tí wọ́n tún lá àlá ẹ̀dá kòkè ni kò ṣe. irú ẹnìyẹn ó nídìí kó máa ka àwọn àdìkárò rúkẹ́yà tánàbí sallallahu alaihi wasallam ní ká máa kà àbí àwọn àdìkárò tánàbí ní ká máa kà ká tó sùn kí làdìkárò yẹn òun náà ni kùrùsíyì kúlà a'udhu bi rabbil kóló àwọn ọdún bẹ̀rọ̀ bíi nà gbàtó bá wà níbi tó ti fẹ́ sùn gangan so bákan náà àwọn àdìkárù tó ń jẹ́ àdìkárù rúkìá kẹ́nìyàn máa ṣe láàárọ̀ kó máa ṣe ní alẹ́ kí làwọn àdìkárù rúkìá yẹn wọn náà suratul fatiha alif lam mim débi àyà karùn-ún so bákan náà kòròsè yìí ẹ̀yẹn ni pé Allahu la ilaha illa huwa alaykum lẹ́yìn náà amánà tó kẹ́nìyàn kó tó ka suratul araf láti one forty five sí one fifty so dẹ́n lẹ́yìn náà kí ẹni tí o bá kó tó ka kúlọ́sùrọ̀ falak mẹ́ta olùwọ́ allah mẹ́ta kúlọ́sùrọ̀ abinus mẹ́ta tó bá ti ka tó báwọn kó tu sọ́wọ́ kó fi pa ara rẹ̀ níjà àtikárù sọ́nà nìyẹn tòtí níjà àtikárù rúkìá bíbélì láì tààlà ọlọ́run ó ṣe nìyẹn níbi gbogbo aburú tí ń bá ń bà lẹ́rù so wallahu alam naam. ó bẹ̀rẹ̀ ní asalaamualeykum tó lọ́kàtù nínú àwọn méjì ń play table tennis wọ́n wá sọ pé tí àwọn bá ń na ara wọn àwọn máa fún àwọn ní kóòkì mẹ́wàá mẹ́wàá sí tẹ́tẹ́ ni àbí kì í ṣe tẹ́tẹ́. ojúlówó tẹ́tẹ́ ni ibi tẹ́tẹ́ gidi gan tẹ́tẹ́ gidi gan ni òun kọ̀dá sókè ojú náà sí i jápé ẹ bá ń gbá table tennis kò sí tó burú ń bẹ̀ sọ àmọ́ kí ọmọ wa ní ẹ̀ ń fi nǹkan fúnra yín pé tó bá nà mí àbí tí mi náà bá nà ó ti di tẹ́tẹ́ o sọ́wọ́ lọ́wọ́ àìlẹ́mù bákan náà ṣé gìgísẹ̀ ni àfikúnra wọn ni tàbí ọmọ kẹsẹ̀ lórí ìrun jàmáà. anabi sallallahu alaihi wasallam máa ń sọ pé hadhu bainal aqdam gìgísẹ̀ ni wọ́n ní ká kanra wọn yẹni pé ẹ̀gbẹ́ ẹsẹ̀ kìí ẹ̀yìn ẹsẹ̀ náà ní ká lera wọn kìí ṣe ọmọ ka ẹsẹ̀ sórí pé tí ẹ bá ṣe tí ẹ bá fi ọmọ ka ẹsẹ̀ yẹn lera wọn òun ni sáfù yẹn ó tó gan-an sọ àwọn tí a ń gbìyànjú láti ṣe súnà náà sọ tí a bá fi kìkì sẹ̀ tí a bá fi kìkì sẹ̀ léra wọn tí a fi kanra wọn sáfù wọn ó tó dáadáa súnà àwọn tá a ń gbìyànjú láti ṣe súnà náà sọ lọ́wọ́ sọlọ ẹ jẹ́ ká kíyèsí eléyìí wọn náà kò jẹ́ pé kìkì sẹ̀ yẹn náà la máa fi kan ara wa tí a bá fi etí ọmọ etí ọmọdé ẹsẹ̀ kanra wọn kò lè ṣe àlàfo wà ń bẹ̀ sọ àmọ́ ká lẹ kìkì sẹ̀ yẹn mọ́ra wọn náà ni nǹkan tí ó ti wà nínú nọ́ọ̀sù hadith anabi sallallahu alayhi wa sallam subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.